ìdáwògbò àbílẹ̀ sáyé ògbódò pọ́n kọ́ lẹ́yìn. الإله في صلاة الفجر إبراهيم موت الشيخ الحاج إبراهيم مرحبا صلي الله فوان نجور فوقنا تكتوري لنا بأس المقدر آمين اللهم يعلف صلي وسلم على الباء ونكتة صلى الله عليه وسلم وشكلته صلاة تؤلفنا بها آمين وتوفرنا بها آمين وتجعلنا واحدا يطلب واحدا آمين رضي الله عن الصحابة الكرام رواه وعن تابعين لهم بإحسان آمين وعن الأئمة المتدين بهم آمين إمام مالك رحمه إمام الشافعي رحمه الله إمام أحمد بن أنبلي رحمه الله وإمام أبي حنيفة رضي الله تعالى عنهم ورضي الله عن رجال الغيب الله أكبر الإمام الجنيد رضي الله عنه ورضي الله عن غوث البغداد رضي الله عنه الشيخ عبد القادر قد قدس الله سره ورضي الله عن الكتب المكتوم والكنز المفهوم فريد الدهري إيه. الشيخ أحمد بن محمد التجاني ألا يا رجال الغيب أدك تحياتي يا ويوبكو رجال الغيب يبقى ألا يا رجال الغيب أدك تحياتي صلاتي وتسليمي على خير مرسلين ورضي الله عن المعروف المعلوم الجوز في آصل الدار وفي تلك الدار إيه، الشيخ الحاج ابراهيم بن عبد الله الا يا رجال <laughs> الغيب ادغى هي رواه alágége bàbá tó fún wa láṣọ tí èsì aṣọ ìgbà kan jẹ́ máa wojú sheikh bọ́ bàbá tó fún wa láṣọ tí èsì aṣọ ìgbà kan. tó yẹ pé aṣọ wọn gbogbo ìgbà ló bá mu. tó yẹ pé aṣọ wọn gbogbo ìgbà ló bá mu. àwọn náà ni bàbá wa sheikh adam abdullahi Ìlọrin. adìgá tẹ̀yìn àti. ọ̀rọ̀ àti ìsọsíwájú torí àsìkò mo fi wọn kí baba wa Olúwaṣeyẹ ari sọmọdánù. àdìkà tẹ̀híyàtì. mo wá kí baba wa gba wàlídì marhum alhaji musaddiq adigun adigun jẹbi wẹrẹ ni jẹbi o ma tó jẹbi o ma tó ni. ṣe ló ń sọ̀rọ̀ lọ yàrá wò lọ yàrá wò. jẹbi o ma tó ni. o ti di kó sọ̀rọ̀ jẹ o fojú fẹn tó kúrò ló mu dání o ọ̀rọ̀ kí n má jẹ́ náà má kúrò. sèkó ma tó sẹ́ni. ọba tó lè kó ntẹni tó kù ma máa lò sọ́wọ́ ẹni tó kù. ọba tó lè kó ntẹni tó kù tí ó máa lò tó lè kó sọ́wọ́ ẹni tó kúrú. o ní o ma sanwó oṣù. o ní o ma sanwó oṣù rẹ tó ti bó ti kú. yóò rí jálẹ̀ lọ bẹ́ẹ̀bì. gbogbo ẹbí ò ní lè ṣe kankan láyé. ó kúrò hajj ṣùgbọ́n kò kúrú ní alikanzi ah. kò ṣe é rí kò dùn rí kì í sóra tì lójú ẹni tí ò lójú tó sí ṣùgbọ́n ó wúwo ó dùn rí ní gbogbo nǹkan yòókù ó bá obìnrin lọ́dọ̀ yẹn ó bá lọ́sà. ó bá obìnrin lọ́dọ̀ yẹn. tí gbogbo ayé ń wárí fún. tí gbogbo ayé ń wárí fún. wọ́n ní sí ìyàwó yín náà nù. òun á bẹ̀rẹ̀ pèsè ìyàwó yín náà nù ilé tó sọ fáwọn ìyá ń torí sí wa. orí. ẹni tí wọ́n ní kó wà ní ọ̀dẹ ọ̀dẹ̀dẹ̀ nìyẹn nìyẹn kí ayé ẹ lè bàa ju ti lọ. ìyá kò ló fi wà mẹ́rin. ọ̀rẹ́ yẹn sọ bẹ́ẹ̀ yẹn ni. ẹ ti wọ́n ní kó wà lọ́dẹ̀ ẹ̀dẹ́ rẹ̀. bàjẹ́ àjà o. ìyá náà ló ṣe wà lọ́dọ̀ rẹ̀ káyé rẹ̀ lè jọjú kó lè jọjú ti lọ. sori ayọ̀ ká ìfẹ́ ló ń sọ̀rọ̀ látẹ̀kọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí ẹ bá dẹ ọ̀lẹ́mí kò ní ṣe pamọ́ra kò ní ṣe pretend. lọ́ọ̀hì tí ìfẹ́ náà nípa lẹ́yìn. tẹ́yọ̀ bá nífẹ̀ẹ́ tẹ́yọ̀ bá nífẹ̀ẹ́ original náà ìgbà tí ó fi fi hàn yìí kò ní mọ̀ fún mi fi hàn yìí pé mi ò nífẹ̀ẹ́ yìí gan. yóò ṣe nǹkan kan tẹ́lẹ̀ fi kíyèsí pé ah, èèyàn bá obìnrin lọ́dẹ̀ẹ̀dẹ̀ èèyàn. èèyàn bá obìnrin lọ́dẹ̀ẹ̀dẹ̀ èèyàn. ẹni yẹn wá tóbi lọ́dọ̀ ẹni kó wọn á wò pé ṣé àwòyí náà nìyí pé ṣé ìyàwó yín náà rèé. expectation ti ẹni pé àwọn obìnrin tó tóbi tó máa ń rí ẹnà ló yẹ ká bá ní ọdún. ọ̀dọ́ rẹ̀ èrò ti ẹnu. ẹni tá a lè fún táyé rẹ̀ ó fi ju ti lọ náà ni a fún. ẹni tá a lè fún táyé rẹ̀ ó fi ju ti lọ náà láti fún un. wọ́n á fẹ́ fẹ́ ru àwọn tẹ́yìn fẹ́ táyé yóò fi jọjú tó báyé ti ń rí láyé tiẹ̀ náà ṣe máa rí mo kí àwọn rìjáàlì níkàlẹ̀ ọjà tó tóbi lọ́jà tí ọlọ́run dá fún alájà kì í ṣọjà tiẹ̀ wọ́n ní kó máa ṣọ́bẹ̀ ni. kì í ṣe ọjà tiẹ̀ lọ́jà àrùkọ́ yàtọ̀ kẹwẹ́ wọ́n ní kí wọ́n máa ṣọ́bẹ̀ ni torí ọjà tó tóbi lọ́lọ́run kó fún wọn. èyí náà rí kọ́ọ̀dù ayẹyẹ jẹ́ kí n máa wojú ẹni tó lọ́rọ̀. ọlọ́rọ̀ ìdàpọ̀ ìránṣẹ́ kan kì í dín kan lọ́wọ́. odidi iṣẹ́ lẹ́yìn náà ń ṣe. iṣẹ́ tèmi. ṣùgbọ́n tẹ́fẹ́ kọ́ bá náà nù. torí tèmi ò bá lọ́wọ́ àti tí wọ́n á sùn lé tèmi lọ́rùn. tí bàbá ò bá lọ́wọ́ àti tí b

mọ́tò tí wọ́n yà ti ju twenty four hours lọ. àtìkọ́ kí wọ́n lọ mọ́tò tí wọ́n yà ó ti ju twenty four hours lọ. mo kí ẹyẹ tí ọlọ́run fi yé inú ilé baba Gawat látọ̀dọ̀ ṣẹ́kù wa ọ̀sámá. ìsàmú ńlá. ẹ̀kú yìí àti bàbá rẹ̀ ṣe níjọ́ sí. ẹ̀kú yìí. ẹ̀rẹ̀ jókòó látàrọ̀ wa yìí. nítorí pé gbàgbé àná. nítorí pé gbàgbé àná. a a bá báwọn yẹn a bá báwọn yẹn lọ́rẹ̀ báyìí. lọ́rẹ̀ báyìí. ó yẹ ká máa bára wa ṣe ní irú àyájọ́ ọjọ́ òní mọ́ látàná ni. ó yẹ ká máa bára wa ṣe ní irú àyájọ́ ọjọ́ òní látàná ni. mọ́ mọ́ látàná ni. ẹ̀yin lẹ́yìn ju ìta ni bàbá tó bí alájà fún wa. ń kọ́lẹ̀ jòkútì pẹ́ẹ́tà jòkútì ẹgbẹ́ àti wọ́n jòkútì ni wọ́n wọṣọ kan náà. jòkútì nù. àga ilẹ̀ jòkútì ẹ̀ ń tẹ́ kó jòkó mẹ́lóbi kí ló dé gẹ́dágẹ́dá tààrọ́ tẹ̀ lára yá ó rẹ̀ yín bọ̀ mọ́ṣálá ìṣèlú kẹ́kẹ́ sẹ́yìn. ẹni tó kó dòkó ta àwọn tí o sí bẹ̀rù jẹ́ káwọn dákẹ́. ẹ wá gbọ́ ẹ fi hàn abẹ́gbọ́n kílẹ̀ ní fi ọgbọ́n hàn á ní ibẹ̀ ẹ̀ wá wá tẹ́ ẹ̀ bá gbọ́n ní ẹ̀ ní wa ẹ̀ ní káwọn ẹ̀ lọ ṣojú yín níbẹ̀. tẹ́ ẹ̀ bá gbọ́n ní. alábàlẹ̀ tọ́lọ̀ wọn bá fẹ́ kẹ́ wáyé ó ti kà yín náà.

من كلامك إنما كلامك حي والسكوت جمال àwọn ẹlòmíì wọ́n ti kó ọpọlọ tí wọ́n kó ọ̀nà kan wọ́n ti máa kó wọ́n ti kó wèrè ọpọlọ sílẹ̀. àwọn ẹlòmíì wọ́n ti máa kó ọpọlọ tí wọ́n kó ọ̀nà kan. ṣé wọ́n ti fún wa àwọn olórí ẹgbẹ́ ti. wọ́n ti kó òkú bẹ́ẹ̀. ṣé jí náà yín àbẹ́kò ni àbẹ́yìn ẹgbẹ́ kó dá wọn. bá ti bá mẹ́jẹ̀ wá yí fún agbada. kò sí ìgbà lọ́dún kó kà á ní káyé kọ́ta káyé gbọ́ ní àwọn ìlànà àwọn àfẹ́ à. kákàlá mú. wàṣẹ́ kí mi kàlá mi kà í. إنما كلامك هي وسكوت جماد كلامك هي وسكوت جماد كلامك هي وسكوت جماد báyìí látàárọ̀ káwọn wá fi dókun yín wọn ayé àwọn ní kí n ṣàgbà kí n máa lọlé ìlú àbújá àbàtì lọ gbàgbà lónìí. ìfẹ́ lómi sọ̀rọ̀ kò dẹ̀ sẹ́ni tó lè dòkú láàyè lọ́dọ̀ wa. Hmm, kò sẹ́ni tó lè dòkú láàyè rẹ̀ lọ́dọ̀ wa. abalọ́dà. abdulkakumulọ. anabi jọ ti yóò wà nírú jọ ti ipò tí ajalukọ wà ní ajalukọ yà wà ní dọ́là níbi wà ní mọ̀kọ́mọ̀ yẹn kó kọjá mọ̀kọ́mọ̀ mi gbogbo lọ dé mọ̀kọ́mọ̀ tó ga gbogbo mọ̀kọ́mọ̀ lọ tó ń pè ní mọ̀kọ́mọ̀ láàbù. màtá níbi dé mọ̀kọ́mọ̀ sùkù ó ní àdábà ní rọ́bì fà á sàràtà àbí ọlọ́run kọ́ mi ní ẹ̀kọ́ tó dáa púpọ̀ wàá dànù àní mi. èyí tó da nínú ẹ̀kọ́ lọ́nà kọ́ mi. o lè jẹ́ kó yé mi ju ẹgbẹ́ mi lọ. ó sì jẹ́ ó yé mi ju ẹgbẹ́ mi lọ. àìkíla ṣe pé oṣù wàá ní kàlá mú ká ayò. ẹ tí wọ́n gbọ́ pé tí o bá pé tí o bá lé ẹ̀ nígbò mẹ́. kútu jàmá dùn. kíkí ni lè ṣe. àgàn kí olódò àgàn tí a bá dé àtúnyà wèrè àgàn fi wèrè

wọ́n jẹ́ ìnìkan mo fẹ́ kí mi ní sọ̀rọ̀. bẹ́ẹ̀ni ẹ̀yin kọ́ alẹ́ kọ́ ni. àwọn tá a bá rìn. àwọn tá a bá rìn èyí tí ó ṣe ń ta fẹ́ fún wa níjọ́ tọ́lọ́ máa fẹ́ ṣe tó bá wù. tí ó ṣe ń ta fẹ́ fún wa níjọ́ tọ́lọ́ máa fẹ́ ṣe tó bá wù. ńlá àdámọ̀ ni ò jẹ́ ká máa ń dáyọ̀ ńlá àdámọ̀ ni ò jẹ́ máa ń lọ́rẹ̀. àlàmúkà ayò wọ́n sunkún. ọ̀rẹ́ rẹ̀ làwọn yẹn. sọ́lá rẹ̀ làwọn yẹn. aṣọ yín ló dọ́gba. aṣọ yín ló dọ́gba. ṣé ìròyìn papọ̀. ṣé ìròyìn papọ̀. sọ́lá rẹ̀ làwọn yẹn ń tẹjọ́ wọṣọ kẹ́nà.

wọ́n á ṣàrò àìjọ sínú agbo tiẹ̀. to be perfect báyìí. àwọn tí wọ́n bí àwọn ni wọ́n ń pè wá kì í ṣòwò. àwọn tí wọ́n bí àwọn ni wọ́n ń pè wá kì í ṣòwò. òun kọ́. alábùlà àlẹ́lábì náà ìdòkó ti àìkílábì. àbá tó mọ ọ̀rọ̀ tó lóun bá tinú làbí ìbò. ó tinútinú ti dà títà. èyí ṣe pé àbá pé òdiwọ̀ ẹni ló ti pàdé ẹ̀dùn alọ́jọ́ kó máa lọ jókè. kó máa jó ní òfin ṣe iwájú kiri. bólú ti pàdé wọlé. ṣe pàdé mọ̀ wá fà yàrá ìjẹ́ bí sábà sẹ́kọ̀ọ́ kó máa jó káàkiri. yàrá ìjẹ́ bí sábà olórí ti bẹ́ẹ̀ kó máa jó ni. kàlá mú ká jó. àlàlà mi kiri jẹ́ káwọn àjò ti bẹ́ẹ̀ wọn bá ṣe. torí wọn máa tó sórí. tó jàmá dùn. ẹgbẹ́ ẹjọ́ lọ bàbá àlè ìlàwì. mo kí àfa mi àgbààgbà. bẹ́ẹ̀ni alifalaki. àfa mi dáadáa. ahẹ́nà bí kò. mísánà wa àgbàní sọ̀tì arẹwà. mísánà wa àgbàní sọ̀tì arẹwà. àtùfà bẹ́ẹ̀ gbọdọ̀ àti wa kí bàbá àgbàdo kọ́la. mo kí wọn dáadáa. a kí yín púpọ̀. èwo ni kí wọ́n kí ẹ kó máa sọ fáwọn gbòdì lọ́lẹ́ kí n nà kí. àbíkó kí ọ̀gbádà. ojú ìwé rẹ̀ tó jẹ́ nù lásìkò lọ́jọ́ tó fẹ́ kí wọ́n. wọ́n fún un náà táìmù náà yọ táìmù tóbi kí ẹ ní. ìjọba àti àwọn afa wọlé oníkàmá dùn ún kọ́ ọ̀rọ̀ lọ sáàdì àti táìmù àti àwọn kàlámù ká ayò wọ́n sọ̀kún tó jàmá dùn. kíkì ìwọ yẹn náà wá sí ìlú náà. kàlámù ká ayò wọ́n sọ̀kún tó jàmá dùn àbí kó kí afọ ẹgbẹ́ rẹ̀. alami. fakarole alami. àwọn àgbẹ̀dẹ àbí gbogbo. wọ́n ní báwa bàbá wà látọ̀ mú yàrá báwa látọ̀ kọ́ o. ibi tí wọ́n ti bí yàn kò sí màmá pè mọ́ yẹn lọ. bẹ́ẹ̀ni. bí a máa ti ju bẹ̀rẹ̀ lọ kò fún tí ó ṣe kó máa pẹ́ àìmọ́ tí ó lò náà nù. ànábì ara mọ́kà ìròyìn tó sí ni ànábì ara mọ̀tá lè lálàmì náà. rahmatan lil alamin eloko lomu. báwo la alámi ni kejì bá lù alẹ́ alámìsí ló wí láàánú ẹ̀. báyẹ̀ bá rù ti fọ̀ ní ìfọ̀ ni wọ́n mọ̀ ewu tó ń sọ ní sèpọ̀ náà wà. sèpọ̀ náà wà káàkiri ayé bẹ́ẹ̀. èwo ni kò máa ṣe champion wẹ̀ ládùúgbò yìí. èwo ni kò máa ṣe champion wẹ̀ ládùúgbò yìí ṣe bíbí tó mọ náà nù. wọ́n á gbé lọ sí ewé kẹlọ́ṣẹ́wé. wọ́n á gbé lọ sí ewé kẹlọ́ṣẹ́wé wọ́n bẹ̀. kẹlọ́ṣẹ́wé wọ́n bẹ̀. kẹlọ́ṣẹ́wé wọ́n bẹ̀.

wàláhì. ó ní àdá alábìkẹ́ tó wà lọ́dọ̀ yẹn wọ́n àbíkẹ́ àtìlẹ́yìn máa dé kó ẹ má bá wa kàdó kó bí tá bá dé ní pé wàá yóò ti tó bá. àgbáyé òjò ráyè mọ àgbáyé òjò kọ́kọ́ mo kàlá yọ. òyìnbó tí mo fi ń bá wọn sọ ní bá sinmi fún mi níbi ta. tẹ̀tẹ̀ wọlé tẹ̀ jáde. wọ́n jẹ́ kí n kọ́ ní kò lásán ọmọ òyìnbó ni wọ́n ti bọ̀ lóya wọ́n sọ ìwé ìwé ẹ̀gbọ́ ẹtú dé òun náà ẹtú sọ wọn sì wẹkọ ọmọ yín kílẹ̀ tukù. olùwí ni sinjẹ. bàbá rẹ̀ alẹ́bí ọlọ́mọdé ó bàjẹ́ kọ̀ọ̀dá lọ ṣe kùmọ̀ mọ̀tò jùmọ̀. ẹ ní dẹ́ni àná. bàbá àgbà àkìbà. ẹ ní padà sẹ́yìn láyé láyé. lápapọ̀ ni bàbá kí. Rukayat Gawat fans club. Bákúyà Bákúyà Bákúyà. President wa ní Rukayat Gawat fans club. Mo kí àti gbogbo fans. Àti gbogbo ẹ̀yin fans lápapọ̀ gbogbo àwọn fans. Orí àwọn bàbá tó àwọn ẹni ọlọ́run àwọn èèyàn rè yìí. Ee àwọn èèyàn rè. Sheikh Habiballah. Sheikh Habiballah. Ìsọ̀rọ̀ dáadáa. Olórí bàbá tó dòkó yìí. Elórí ilé ni bàbá ìgbà tí wọ́n dòkó yìí. Wọ́n àwọn onílẹ̀ nìkan kó wọn mú ń gbọ́. Àlàálẹ̀ mi. Àlàálẹ̀ mi. Wọ́n àwọn onílẹ̀ wọ́n àwọn onílẹ̀ wọ́n yà èmi lè gbọ́ wọ́n ṣe gbàtí mi kọ́. bàbá bàbá yìí bàbá wo ni ẹ tó jòkó tata lónìí wo ni a ṣe yí tì ẹ ti kíní kan ní kíní kan fèrè náà. yóò fi ní kú. wọ́n tẹ̀ sọ ni wọ́n gbọ́ ìjọ àlejò ẹ̀ ẹ̀ bá ní sọ̀rọ̀ òyìnbó adá ló fara mi. bẹ́ẹ̀ni àmọ́ pàtó ẹgbẹ́ yẹn dùn alẹ́. lóde lóde wà á pàdé wá sí òmu ojú ìṣòwò bá bàrà. wọ́n kan náà òun fi kíní mú ọkọ̀ báyìí. òun mẹ́ràn dídí òun jẹ́ chicken. ó lọ kúnnù ojú àkọlù àti wà ní jẹun ojú ojú rẹ ní wàá jẹun àtọ̀tún àtòsí iwájú ẹ̀yìn ó máa etí rẹ ó máa jẹun àwọn ọmọ kéwù rẹ ó máa jẹun àwọn kéwù rẹ náà sì gbọdọ̀ jókòó lásán ọwọ́ rẹ ó gbàwé ahọ́n rẹ ó gbàwé tó bá lóde ká tó fún náà wá sí àfọwọ́nù àti ìjẹ̀kọ̀kọ́ olùdó àgbọ̀nù àyà rẹ̀. ọ̀tá á wọ́n gbé kínní wa o parí ẹ̀ mẹ́rin o tún parí kejì á. ẹ lélẹ́ àfọwọ́nù àti ìjẹ̀kọ̀kọ́ máa ẹ jẹ́ kí lójú àwọn èèyàn wa báyìí àwọn ẹ jẹ́ kí lójú àwọn. bàbá ní wàásù àgbáyé kí púpọ̀. àwọn àdúgbò ni. èyí tẹ̀ jókòó ẹ fẹ́ gbọ́ wá sí. ẹ sì jókòó. ẹ máa dán. níjẹta. àwọn àtòjọ ó ní ó jẹ́ ọkàn ló wà sí afárá tàtà lórí wa ní wọ́n lẹ́nu tí ọpọlọ rẹ bá jẹ́ ìṣẹ́gì ní òmù kan wà sí mi. ọlọ́pọlọ ìṣẹ́gì ní òmù kan ní wà sí bàbá arúgbó àgbà yìí bá ṣe. kí ló jẹ́ kí ló jẹ́ kí ẹnìkan sọ rí òòrì lọ́gbọ́n tí wọ́n sọ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. kí wọ́n sọ ní mo lè sọ̀rọ̀ kótó ní kọ́kọ̀kọ́. bọ́ọ̀dẹ̀ tí ì gbọ́ gbàgbé ẹ. wọ́n ní wọ́n ní kọ́ bá lu wèrè ní wọ́n ti ń àbí báwo ló ti sẹ́ẹ̀tì ẹ̀ ṣùgbọ́n ti dúró tẹ́lẹ̀. ago wèrè láàrin fi ṣiṣẹ́ láàrin wò fi ṣiṣẹ́. ago tó bálánsì ni. ẹni táyé ẹ̀jọ̀ ojú olúwa kò ṣe. ago dúró tó bá ti wò ṣiṣẹ́ ilé ti ṣú òrùkú lẹ̀ ìwọ náà ó dúró ni ẹjọ dúró pọ̀ ni ní tàbí kò múlẹ̀. màmá ni dẹ́ni àtijọ́. alájà wa orúkọ yẹn ti gawat. táyé bí. ajáwó táyé bí. ẹ ẹ yàwá kílókà Baritide. ìyá Baritide ṣáàtì lọ. mistura. alájà mistura. ó jẹ̀bi lórí London ìgbésẹ̀ lọ́ni. ó wà bẹ́ẹ̀. àjọ pàdé ní àṣà àti mọ́ London ó dẹ̀ palẹ̀ ọmọ owó wúrowúro báyìí ó dẹ̀ máa dídáwá ní ìmáàmù tó ṣe tó ṣe lọ tó ti máa dídáwá ní ìsìn. nàìjíríà lè ti jọ pàdé ní ìsìn. ó wà sọ padà báńsì ni kò fi sàn. alájà tọ jíba ayé lóyún. alájà tọ jíba ayé lóyún. Ah, Allah odidi owó ló ti kólẹ̀. níta ní kólẹ̀ nu wa sixty. Ah, ọ̀pọ̀ àwọn london pọ̀ mọ́ mi. ọmọ táyé ní bí na sixty. alájà wa. alájà wa alájà mi náà bá sọ ṣé tí wọ́n fún mi àbí tí wọ́n fún àbá mi wà lọ́wọ́ mi. n t'a fẹ́ gbọ́ náà nọ. alọ wọlé tilẹ̀ bá ti bá olùkọ́ yín mẹ́ma tó ga. a bɛ kɛ kuma la. alajà tɔ yiba ayélujára. alajà tɔ yiba. kéka fi ɛ ɛ má ta kórukɔ wo yin si la bɛ baba a tiɲɛ d'a ma. ɛ bɔlɔbɔ lɛ bɛ fo yen. ɛ ɛ b'a jɛ ko wọn ti gbɛju. o de tɛ baba ni ɛ didi duro wọn ní ti wọ rẹ́ẹ̀dì aláwẹ̀ ti wọ ẹ má jẹ́ o a kò gbọ́dọ̀ tó wọ̀ kan mi mọ́ alájà bí gálẹ́ ti yẹn ló wọ. mo máa ma ní ìdẹ́ ni àti. alájà orúkọ yẹn ti jẹ́ pẹ̀lú òkú ọlọ́run. èyí tẹ́ yẹn náà ẹ wá lu. ẹ bọ́ sí stage torí alájà. ìbí ìjọ olórí o tùmọ̀ tẹ́ mi bá dá wákà lóde òde gbọ́ nínú rẹ́kọ̀dù olórí kan. ọ̀rọ̀ pé àwọn olórí ti kọ́ díkọ́ o. bẹ́ẹ̀ kọjá afá àti máa dá wákà olórí máa dá olórí kan tèmi. ìwọ náà ní ròrí rárá ni. olórí tí ò bá mú wákà tèmi ló pè mí ò ní mú ti. bẹ́ẹ̀ni. kò máa ma ní dẹ́ni àtijọ́. àmì kò máa ma ní dẹ́ni àtijọ́. ṣé ẹ̀ níyà mélòó

मामन जय làákàyè fún àwọn afáàlẹ ni yín ìwà kàyè ṣe wá sí ìṣẹ́jú kan ìrànlọ́wọ́ tọ́lọ̀ máa ṣe fún ẹ tí wọ́n máa dọ́ta èèyàn o. àkùnà ẹjọ́ gbogbo orí kíbi ìbò lóhùn tọ́lọ̀ bá tù ẹ́ sí jẹ́kẹ́ni tí ó máa dunnú látara rẹ kọjá ni tí ó máa fún un lọ. tó o bá ti lè mánéjì káwọn èèyàn máa sunkún látara ẹ rárá láwọn èèyàn tí ó dunnú ẹ wọ́n pọ̀ ju ẹni tí ó máa sunkún látara rẹ pọ̀ o sì dáadáa lọ. àlàálẹ̀ àlàálẹ̀ fákàrọ̀ àrùn kọlà bàbá faruk alajawi. mísọ̀nà wa gbàrí ìdáwí. alidawi alajawi. bàbá wa usama. wàlá bàbá jọba usama. bàbá olórí ilé àgbà ẹ ọmọ ọmọ rẹ. ọmọ rẹ bàbá mi dá ní wákàtí. Baálẹ̀. Bàbá baálẹ̀ baálẹ̀. Bàbá baálẹ̀. Baálẹ̀. Sọ pé ìrànlọ́wọ́ fún. Wọ́n fún. Má dojú ti. Lẹ́kùn gbìyànjú kó ṣèrànlọ́wọ́ fún má sì gbìyànjú kó dójú tì ìrànlọ́wọ́ fún un. a ń tẹnumọ́ sí ìrànlọ́wọ́ fún omi ẹ̀rọ súnmọ́. ẹni tó jùlọ láàárọ̀ lè jù ẹ lọ kí ẹ tó sùn. ẹni tó jùlọ láàárọ̀ ó lè jù ẹ lọ kí ẹ tó sùn. isan gbìyànjú kó sì ìrànlọ́wọ́ fún o. ó ń gbọ́dọ̀ ẹni tó rògbò jùlọ yẹn wọ́n lè mú gba kọ́nà kan tí ó kọjá bí tó. kọjá rẹ̀ gbìyànjú ìrànlọ́wọ́ fún o. ìrànlọ́wọ́ fún ẹgbẹ́ dada. wọ́n sínú ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ fúnra rẹ̀. ṣèrànlọ́wọ́ fún ṣé gbọ́. má dojú ti. lẹ́dùnmọ̀ lánàá yẹn sàn dárò oníwàsí àgbáyé. ṣèrànlọ́wọ́ fún má dojú ti. ǹjẹ́ ìkàṣe bẹ́ẹ̀ mi ni pé ẹ má jẹ́ kí ìlú tèmi ó pọ̀ jù àwọn táyé bí lápá àwọn kan kó pọ̀ bá. àbáwọn táyé bí ló ká yàn. táyé bí àbáwọn ló ká.

lójú tì í. Láti fi bẹ́ẹ̀ ṣe ìrànlọ́wọ́ fún un, á lójú tì í. Ẹni tí ìwọ bá ní. àbí odidi nǹkan ló ṣe bẹ́ẹ̀ torí ìsìnkú gbogbo ayé ní ìsìnkú bàbá mi. wọ́n ṣe ìrànlọ́wọ́ nù. agbára wọn tí wọ́n bí gbọ̀wù káà ti sí wọn. àwọn àdìrí pé ojú òní tiẹ̀. wọ́n fi ránṣẹ́ fún látọ̀ lórí wọ́n ti kó ohun tó jẹ tiẹ̀ mọ́ tiẹ̀. wọ́n tẹ̀lé wọn kó kó máa yẹ. máa wáyé máa yà o. àbábọ̀ láti mọ́ bọ̀ má jẹ́ ká àwọn táyé gbígbó orin mi tán yányán. ẹ jẹ́ ká náà fi ṣàwọn díẹ̀ sí wọn. torí tíra là ń ké tíra là ń sọ níwáka ọ̀rẹ́ rẹ ẹjọ́ ṣe kékeré.

jọba ṣáà máa bá mi ṣe àdúrà fún bàbá ayá sẹ̀tàrú pé àníwá wọn ti. èyí tí a tún ṣe fún wa lọ́dún yìí ẹgbẹ́ wa dé.